الله أكبر وكفى والصلاة والسلام على خير الأنام محمد بن عبد الله صلى الله عليه وعلى آله وأصحابه آل الوفاء والتقى أتكف الله سبحانه وتعالى وبلغ ليعويرو ọba tó ṣe kánú pé kò ní bẹ̀rẹ̀ dépò tí ó nùpin ọba hayyun ọba tí ń ṣẹ̀mí falhayatu indahu subhanahu wa ta'ala atam ìṣẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ọba ohun tó péye ni tí ò ní àfiwé walhayatu indana naqisa ìṣẹ̀mí lọ́dọ̀ ohun tó yàtọ̀ sí ọlọ́run ọba bá dẹ́dà ìṣẹ̀mí tí ló padà jámù ni àkókò kan lam nakun shay'an yudhkar fil èmi àti a ti máa kà wá kankan kùn a sínú kankan nínú tí wọn kà lérí ilẹ̀ fàlìyàwó ní òní à ń tí wọn kà tí bá ń kà kan àwa náà ń rẹ̀ tó bá ti yá tán wọ́n ma máa kà wá ni. ni Yorùbá fi máa ní ọba títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ ọba tí ó máa bẹ nígbà tí bẹbẹ ò bá sí mọ́ nígbà tí bẹbẹ bá ń bẹ Ọlọ́run ọba ló máa bẹ nígbà tí bẹbẹ ò bá sí mọ́ Ọlọ́run ọba ló máa bẹ àwa yin Ọlọ́run ọba lẹ́yìn àwọn àdéhà rẹ̀ kọ́lọ́ wọlé bí tó ṣe tóbi tó téèyàn kó o mà kó jọ àlékún ìdẹ̀ra kó kárẹ̀ sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa àbò ó kéré ó tóbi kó yà yà wá kó má jẹ́ wọnú pẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kó wá jọ kó fèrè jì wá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ tí a ṣe èyí tí a mọ̀ tí a ṣe èyí tí wọ́n dá sí wa lọ́wọ́ kọ́lọ́run fèrè jì wá kó yá fi wá o kó jẹ́ kí ìkẹ́ rẹ̀ kó lé wa bá báyìí náà ni àwa ṣe ìkẹ́gẹ̀ẹ́ tó péye tí ò ní ẹ̀là tí ò ní àbòjẹkùn fún aṣọwájú wa àáfàá gbani àbí amọ̀pọ̀já gbọ́ ọ̀gbọ́rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ìgẹ́gẹ̀lé àwọn sọ̀hábà rẹ̀ àwọn usudun hawla rasulillahi sallallahu alayhi wa sallam àwọn ẹkùn tí wọ́n rọ kíkà anabi sallallahu alayhi wa sallam àwọn àtàníyàn wọ́n dáa àwọn tó ṣe ká pé wọ́n ṣe ẹ̀sìn ẹ̀sìn ń bẹ ní gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ nígbà tí wọ́n ṣe ẹ̀sìn àmúlùmọ́lẹ̀ ò tí ì wọnú ẹ̀sìn ẹ̀sìn ò tí ì di tó ṣe ká à ń polówó tí a fi ń jẹun kọ́lọ́ ń yà àwọn sọ̀hábà ọlọ́run sọ̀hábà ànábì àwọn sọ̀hábà ànábì a ṣe ìkẹ́gẹ́ fún wọn báyìí náà ni a ṣe ìkẹ́gẹ́ fún àwọn tábìín náà àwọn tó ṣe ká ní pé wọ́n ní àǹfààní láti bá Rasulullah sallallahu alaihi wasallam láti bá lógbà àmọ́ wọ́n bá àwọn sọ̀hábà wọ́n bá wọn lógbà wọ́n bá ọ̀pọ̀ náà sọ̀hábà wọn bá àwọn tábìín bákan náà àwọn náà àwọn náà àwọn ìkẹ́ẹ̀gẹ́ mọ́ṣáàjẹ́ ó lé wa bá o mọ́ṣáàjẹ́ kí ìkẹ́ẹ̀gẹ́ lé wa bá o ọ̀la ìpè méjì rẹ ọ̀la àjẹ́ kan ṣó rẹ o májè ó fò wá dá o mọ́ṣáàjẹ́ kí ilé ayé wa mọ́ṣáàjẹ́ ó dára kó yá ìkó ní àlàáfíà mọ́ àti torí pé ilé ayé ó dáa kọ́run bàjẹ́ pọ̀lọ́ gẹ́gẹ́ bí àkọlé wáàsí wa. Si wa tí a fi tì sí tí a fi tì wá lọ ibẹ̀ náà ni a tún padà tó gbé ọ̀rọ̀ wa èyí níbi mafati risk àwọn kọ́kọ́rọ́ aásìkì tó ṣe ká ni pé àwa mùsùlùmí afọ́nufọ́ra nípa rẹ̀ tí yóò sì gbọ́dọ̀ jẹ wá nígbà tí ó fẹ́ràn kan báyìí bá ti ń bẹ ní ilẹ̀ àwa ṣàlàyé fún wa nípa taqwallahi ìpáyọ̀ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ọba èèyàn fi máa débi ohun tó ṣe gánú pé èèyàn gan ọ̀hán kan àwa ṣàlàyé fún wa bólú ọlọ́run tí ọlọ́run sọ fún wa pé wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib gbogbo ẹni tó bá ti ṣe tán láti dúró ti ọlọ́run ọba láti páyọ̀ ọlọ́run láti gbé ohun tí ọlọ́run ọba pa láṣẹ láti gbé dúró gbé ohun tí ọlọ́run ọba kìlọ̀ fún oko rẹ̀ jánu láti jìnnà sí i ọlọ́run ní gbogbo ohun tó jẹ́ ìpa gbogbo ohun tí ń páyà sí àwọn ọlọ́run á sọ di pẹ̀tẹ́lẹ̀ fún gbogbo òkú oṣù rẹ̀ ó padà di pẹ̀tẹ́lẹ̀ àwa ṣe àsìkí fún hadahuwa taqwa Allahi làwọn bàbá fi máa ní fọláṣọ òun máa dùn ní àtẹ̀kíwá. ولا صلاة دون تقوى ولا حاجة بيت دون تقوى تقوى الله فوق كل تقوى الله فوق كل kò sí ohun kìkì fẹ́ni tí ó ní bẹ̀wù kò sáwọn ẹ̀gbì gbà fẹ́ni tí ó ní bẹ̀wù kò mà sáàjì lílọ ọ̀fẹ́ ní tí ó ní ìbẹ̀wò ìbẹ̀wò ló wájú gbogbo lọ ìbẹ̀wò ló wájú gbogbo lọ. فلصا ما دون تقوى ولا صلاة دون تقوى ولا حاجة بيت دون تقوى تقوى الله فوق كل تقوى الله فوق كل kò sí ohun kéèkì fẹ́ni tí ó níbẹ̀ wù kò sáwọ́ ẹ̀gbí ìgbà mọ́sáàjì lè lọ fẹ́ni tí ó ní bẹ̀rù ìbẹ̀rù ló wá dé ohun gbogbo lọ ìbẹ̀rù ló wá dé ohun gbogbo lọ. ààrẹ tíyàn kí tíyàn níbẹ̀rù ọlọ́run bá bẹ̀ ọlọ́run nígbà ìbẹ̀rù ọlọ́run èèyàn lè kí ohun kí gbogbo ohun tí ń yí àtàrí ẹ̀dá kó di dúdú tí bá ń lọ síbi tó yẹ kó lọ títí ń gba ohun tó yẹ kó gbà ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ èèyàn ń jẹ́ ọmọ owó kan ní tàbòsí ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ kò ní gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé ìpáyọ̀ ọlọ́run ọ̀bọ̀ ò tí ì ṣe kí n kò tí ì ilẹ̀ lọ kàn. nínú àwọn tó ṣe gánú pé ó fi rinlẹ̀ pé ìpáyọ̀ ọlọ́run a máa kópa náà á sì kí ọmọ èdè ènìyàn rawa ibn abi hatim an abdullahi ibn mas'ud radiyallahu anhu kọ́ọ́l àfa abu hatim ó gba látọ̀dọ̀ àfa àgbà sọ̀hábì abdullahi bin mas'ud tí ń sọ fún ayatin fil Qur'an ó ní ètò ṣeká ní ṣàkójọ gbogbo kan aya tó ṣeká ní pé ìfi ń ṣàkójọ gbogbo kan tíyan nídìí nínú Qur'an òun ní pé gbólóhùn Ọlọ́run ní sọ fún wa pé ọba dáadáa ṣíṣe wọlé ẹ̀là adìl déédéé ọlọ́run pa láṣẹ níbi déédéé kẹṣe déédéé aṣíwájú kó ṣe déédéé ẹ̀yin tó ṣíwájú kó ṣe déédéé ìmáàmù mọ́sálásí kó ṣe déédéé ìmáàmù mọ́sálásí ò gbọ́dọ̀ fi yín lẹ pé àṣẹ tó ń bá pa ara gbogbo ohun tí ìmáàmù mọ́sálásí tó gbọ́dọ̀ pa gẹ́gẹ́ bí àṣẹ ó gbọ́dọ̀ jẹ́ pé ohun tí ń bẹ ní abẹ́ àṣẹ ọlọ́run ọba dẹ́dàá àbímbásọ̀ọ̀kan ẹ̀ńkọ́ntónáàbò nìyẹn kó lè kọ́ ọlọ́run ọba ní wọ́n sọ ẹ̀rí kan tó rí ẹ̀ sọ àwọn sàhábà wọn bí ànábì ṣé gbólóhùn àbí amú ìlàhí àbí àṣẹ láti ọ̀dọ̀ ọba dẹ́dà ìdáni ṣe déédéé níbi gbogbo òṣèwà a sì gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn èèyàn ó ní àyà tó ṣe àkójọ tó fi ṣe àkójọ kan nínú Kùránì rẹ̀ ìwọ́n á wà inna akbar ayatin farahan farajan ó ní àyà tó ṣe ká ní pé ó fi jẹ́ tó fi ga tó peléke níbi ọ̀rọ̀ ìṣípayá ìrọ̀rùn ṣe tí ọlọ́run bá sọ nù Kùránì onígbólóhùn tọ́lọ́run sọ pé wa man yattaqillaha yaj'al lahu makhraja gbogbo ẹ tó bá pààyàn ọlọ́run ọba á ṣe ìṣípayà fún gbogbo tí ń jẹ́ òkè ìṣòro náà rẹ̀ á sọ di pẹ̀tẹ́lẹ̀ fún nígbà tá a bá wo nínú hadith tí a gbà látọ̀dọ̀ Ali ibn Ali ibn Mas'ud Ali ibn Abbas radiyallahu anhuma a gbà látọ̀dọ̀ Ali tí ń jẹ́ ọmọ Talha tóun náà gba látọ̀dọ̀ Ibn Abbas kí ìkẹ́ ọlọ́run bá kó mọ bẹ́ẹ̀ lérí Ibn Abbas àti bàbá rẹ̀ kí ìkẹ́ ọlọ́run kó sì mọ bẹ́ẹ̀ lérí gbogbo àwọn sàhábà náà oni qaal yaj'al lahu makhraja yaqulu yunajjihi min kulli karbin fi dunya wal akhirah wọ́n nígbà tí wọ́n fẹ́ túmẹ àwọn tó fi mọ̀ kọránì tó ní o gbogbo ẹni tó bá tó kọránì léyìí ìlànà táwọn sọhábà tó gbogbo ẹni tó tó kọránì léyìí ìlànà táwọn sọhábà tó odò ló padà bá billahi alazim nítorí pé ahwaluhum al-Qur'an ìṣe wọn tí wọ́n ń ṣe lásìkò náà náà ni Qur'an Qur'an ń sọ̀kalẹ̀ hasaba wọn ti ń ṣẹlẹ̀ lákòókò kan náà èèyàn kan ò lè agbàgbọ́ yìí Qur'an jù wọn lọ kò sí wọn téèyàn òkè kódà kéèyàn kí wọn lókè kábà kò lè gbàgbọ́ yìí Qur'an jù sọ̀hábà abàdà gbogbo ohun téèyàn ó bá tú lónìí ẹbí ìjẹun tó tú yìí ànábì ìjẹ́ ohun tuntun yìí àwọn sọ̀hábà tó bẹ̀ ibo la fi ṣe á fi tì sínú ọ̀wọ́ lábáwá téèyàn bá tu tó bá fi àwọn èèyàn yìí lẹ̀ ètò rẹ̀ ló tù bìlá ìlànsì. ó ní yẹ̀kùn ó ní bùnà bá ti sọ báyìí pé yuna jíhì min kulli karbin gbogbo ohun tí ń jẹ́ ìlé koko ọlọ́run ó ní pé kó là kó níbẹ̀ ló làbù níbi ọ̀rọ̀ ohun tí ń jẹ́ ilé koko fi dunya wal akhirah nílé ayé àti ọ̀ kí ló kù ibi méjì ta ní náà ni ilé ayé ọ̀run wọ́n nílẹ̀kùn ọ̀nà méjì ní sísì kò bá ṣí sílé ló ṣí síta ààrẹ kẹta ibi méjì tí yàn fẹ́ lò láyé tí yàn fẹ́ lò náà ni èyàn ò lò lé ayé èyàn ò lò ọ̀hún kí ilé ayé kó sunwọ̀n fún kó ọ̀hún là kiri kó ọ̀hún dára fún kó ọ̀hún là kiri ومن الآيات التي تدل على أن التقوى مفتاح من مفاتيح الرزق nínú àwọn àyà tó ṣe ká ní pé yín tó ń tọ́ka pé tẹ́kùà ìpáyọ̀ lọ́hùn kọ́kọ́rọ́ ni inú àwọn kọ́kọ́rọ́ arísìkí gbogbo ẹni tó páyọ̀ ọba gbogbo ẹni tí ń débi ìzá tó bá páyọ̀ ọba lórí ibi ìzá àgbà gbogbo ẹ tó ṣe ká ní pé ìnàgà ọwọ́ òtó ìnfà kò rí fà ọlọ́run ní kọ́ ọwọ́ òtó nígbà tó bá payọ̀ lọ tó bá fà ló rí fà tó bá fọ́ ló mà tó bá sa ló padà gbẹ iná wáyà ti ń tọ́ka gbólóhùn ọlọ́run ti sọ fún wa ni wala anna ahlul qura amanu wattaqu. لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ọlọ́run ni tó bá ṣe ká ní pé àwọn ará àgbègbè àwọn ará àjàṣe àwọn akótọ́ni àwọn àpáàkó àwọn alátẹ̀ngó sáfẹ́ nàìjíríà níjẹ̀ bìnẹ́ tó bá ṣe ká ní pé ámànú wọ́n nígbàgbọ́ tamasaku bil ima wọ́n ní ìgbàgbọ́ wọ́n sì dúró lé ìlànà Ọlọ́run ọba. wala saqama ala tariqati la asqaynahum ma'an ghadaqa tó bá ṣe ká ń pé anistiqama dúró pọ̀lọ́ Ọlọ́run ọba Ọlọ́run ṣe tán láti bù wá ní ẹ̀bùn láti fún wa ní omi ghadaqa kaseera òjò rọ̀ lásìkò tó yẹ kó rọ̀ òòró ràn lásìkò tó yẹ kó ràn a ní mọ tá à ń pè ní àlìyá climatic àyè báwo la ń pè. ọlọ́run ilẹ̀ wọlọ́ anna alàkóró àmánù wàtàkọ̀ọ́ tí wọ́n bá páyọ̀ ọlọ́run tí wọ́n ní mánì wọ́n wá páyọ̀ ọlọ́run ọba wọ́n páyà pé ìyà ọlọ́run ọba díẹ̀ báyìí ò ṣe fara gbà ọlọ́run la fatahna aleihim barakati minas sama ọlọ́run ọba a ní kí sámà kó sílẹ̀kùn àlùbáríkà wàlùbáríkà hiya kathratul khayr ìwọ̀n tá à ń pè àlùbáríkà òun náà ní kí ni oore tí ò ní pẹ̀kun oore tí ì tán oore tí mo ń lọ gbére àwọn èèyàn náwó lánàá wọn ní mọ wọn jáàmù kí ló fà á ló sí báwo ni wọn ṣe lò bila taqwa wọn àlùpáyọ lọ́wọ́ bá pọ̀ lọ́wọ́ àwọn èèyàn lóko lára wọn lóko mọ́ wọ́n dẹni lẹ́lẹ̀ ni wọ́n wọ àwùjọ èèyàn kó mọ̀ pé èèyàn wà àwùjọ kí ni wọ́n fi lò wọn ló pọ̀ ló tẹ́ kú à ìpáyọ̀ ọlọ́wọ́n ọba wọ́n ṣe bí tí wọ́n ṣe tó wọ́n ṣe bí tí wọ́n ṣe má hakada wakada ilé ayé ihun tí wọ́n sún ni tó bá sún mẹ́ẹ̀ ni wọ́n padà pẹ́ pé kí ni ọlá sún kàn mí ìwọ tó bá sún mọ́ wọ́n padà wọ́n padà mọ́ pé ọlá sún kàn mí ó ti sún kàn ẹ́ nìyẹn tó bá sún kàn ẹ́ mọ̀ bí tó ṣe ṣe tó ní padà yẹ ilẹ̀ yìí mọ sún mọ́ ni yìí mọ sún ni tó bá sún kàn yìí tó bá sún kàn yìí lónìí máa wò ká ní kíbi tó ṣe á sún kàn yìí ló padà máa bẹ pọ̀lú ẹ̀ títí lọ kó wá lò dáadáa tíyẹn bá lò pọ̀lú páyọ̀ ọlọ́run ọba ló padà bá rẹ̀ níbo táyọ̀ kò ní jáàmù ló padà luyọ bìlá làásì. ọlọ́run ni a jẹ́ kí fatana alehim a ṣe ohun tí ń jẹ́ àlùbáríkà fún wọn rẹpẹtẹ láti inú sámà àti inú rẹ̀ àti walakin kadhabu àmọ́ dípò tí wọ́n fi ṣe kí tí wọ́n fi páyà ọlọ́run ọba tí wọ́n fi ní ìpáyà àwa náà ń kọ́ dípò tá a fi ní ìpáyà tá a fi tẹ̀lé ìlànà ọlọ́run ọba níbi gbogbo ohun tí ọlọ́run ọba wá fún wa lọ́mọ ni láya ni lówó ni ní dúkìá ni tá a fi lò páyà ọlọ́run ọba á lò pọ̀ lò páyà ọlọ́run ọba olómi bímọ ló bá di kankan sọmọ lára bíi fáde yìí ọmọlábí èyìnbó sáà bímọ kí ló dì sámọ lára ṣé kò yé ni bìláì làásìn ó yè wàhálà ni o tàbá pààyàn ọlọ́run ọba lóòótọ́ ọlọ́run ṣetán láti láti dá wa lóhùn ọlọ́run wọlé akínkà dàbò ṣùgbọ́n a fún wọn lọ́mọ ẹ̀dìkúdì ni wọ́n dì sọ́mọ lára a fún wọn ní owó ìwákíwà ni wọ́n wá kiri a ní kí wọ́n máa tà lọ́jà wọ́n náà wọ́n fẹ́ dáàbò bo àtàwọn ni tí èèyàn bá fẹ́ dáàbò èèyàn bá ti ní kìnìyàn jù nísìn wọ́n máa ń tojú bọ̀ yàn lára ni àìmá ní kìnìyàn wàhálà ni ló sáré pé kó fi ní kìnìyàn ó tún ní kìnìyàn kò tún gbádùn ìgbà ọlọ́fẹ́ á gbádùn ìjọ́ làfẹ́ gbádùn <laughs> ìjọ́ làfẹ́ gbádùn ọ̀dà ọ̀nsáré òtútà kìnìyàn ti wá wọ́n máa wọn ma bẹ̀rẹ̀ lára rí ó tún máa sáré kiri ìjọ lọ́wọ́ gbàdúrà ilé ayé yìí jẹ́mọ́ mùsùlùmí ìgbékùgbé tí wọ́n á sí ibi tó ti wá dé yìí ó ti tó sílé ló sílé èyí mọ̀ béèrè kan adìyẹ gbá ló tó bá yàtọ̀ ló mú wọn náà lọ ẹ̀yà dúbí àlọ́ lọ ọlọ́run wọn láti nǹkan tìlàbù ṣùgbọ́n wọ́n purọ́ wọn à ń gba ohun tí ń jẹ́ àwọn ayé ọlọ́run ọba wọn gbá gbọ́ àwọn àáfà sọ títí wọ́n ní rárá ẹ ti lọ òun ni tí ẹ ti bọ̀ tẹ fẹ́ sọ ọ̀kan ìyìnfẹ́ gbọ́wọ́ àáfà kan mọ́ ọkàn mi làáfà mi ọkàn tó fọ́jú náà olómọ ẹ̀wọ̀nú náà o ọkàn gbọ́dọ̀ jẹ́ àfàyà ni ẹni gbogbo ẹni tí ọkàn bá já àfàyà rẹ̀ òun ló padà ti wọnú náà tí ò sí tàbí ṣùgbọ́n ọlọ́run walakin kadhabu fa akhadhnahum bima kanu yaksibun fa akhadhnahum àwa gba wọn mú ìsábà bima kanu yaksibun sábà wọn tí wọ́n padà ń ṣe òun la fi gba wọn mú àjẹun àṣàbòsí wọn wà máa zalamu máa zalamnahum máa zalamnahum ọlọ́run bò ní ṣàbòsí èèyàn kan àwọn gan ni wọ́n ṣàbòsíra wọn àfa Ibn Abbas ń sọ fún wa nígbà tó débi àyà yìí qala Ibn Abbas radiyallahu anhuma Ibn Abbas sọ fún wa ìkẹ́ Ọlọ́run ọba kó máa bẹ fún bàbá àti ọmọ ó ní lawasa'na alayhim al-khayra wa yassa'nahu lahum min kulli janibi ohun tó bá ṣe ká ní pé wọ́n bá gbọ́ràn fáwọn Ọlọ́run ọba ni wọ́n dúró bí ààlà Ọlọ́run ọba ni wọn kọjá ẹnu àlà ni lawasana alayhim alkhayr àwọn ọlọ́wọ́n ọba a bá fún orí kárí wọn ká gbà wọn láyé níbi orí jàmá mùsùlùmí wayasahnahum wayasahnahu lahum min kulli janib gbogbo ọ̀nà gbogbo tí wọ́n bá ti ń wọ orí bọ̀ báyìí àwọn ọlọ́wọ́n ọba àmọ̀ kí ni àmọ̀ ní ọ̀hún fún wọn billahi alazim olùmí wà wàhálà kiri ẹ̀dínkù dì kiri èyí tó fẹ́ gbé sábẹ́ bẹ́ẹ̀dì ọ̀tọ̀ èyí tó gbé sábẹ́ ní ọ̀tọ̀ èyí tí wọ́n gbé fún tí ó yìí sílẹ̀ ọ̀tọ̀ ibo ni òun sọ rẹ náà ni <laughs> subhanallah kẹyìn ìgbà tó ń bẹnu yẹ ẹkọ ta ní sọ ẹ ìgbà tí yẹn ń bẹnu ìyá yẹn ta ní sọ yẹn fọlọ́wọ́n bá ti ń sọ ẹnu ìyá rẹ kó sọ ẹ nísìnyí gan la wọn ni wá ní ìsinmi o ẹ wá ní ilé kan tó mọ sáìkì ibẹ̀ wà lẹ́kọ̀ọ́ ní ìsinmi tí ó fi kú lóòótọ́ wa dínú sàárè wàhálà tó bẹ̀rẹ̀ ẹjẹ́ adóbi ẹ̀là ọlọ́run wà bàrákàtì al-ard bin-nabati wath-thimar ọlọ́run ní bàrákàtì àlùbáríkà alẹ̀ tá a ṣe fún wọn nígbà tó máa gbọ́n wọn fọlọ́run ọba òun ni kí ni an-nabat àwọn irúgbìn as-thimar àwọn èso wa kathratul mawashi àwọn nǹkan ọ̀sìn wàlà an'am àwọn kan tó ṣe ká ní pé à ń patá à ń dú tí a fi ń sin ọlọ́run ọba ọba dẹ́dà wa husul amn wa salama a yí pé ìfọ̀kànbalẹ̀ ó mọ̀ bẹ́ẹ̀ igbe terrorist dáńtí gbé boko haram boko gbá gbogbo ṣe kí ni gbogbo ọba pààyàn ọlọ́run ọba ni kó wórìn láti est dé west láti nord dé sud tí ò ní sí kankan àìmọ́ pààyàn ọlọ́run ọba ni sàlámà àlàáfíà wàdálìkà lè ànà sàmáà tẹ́jìrì májọ àp wọ́n ní sábà ń pé ibùdó àbá sọ fún wa pé nítorí pé ohun tí ń jẹ́ sáàmà o sáàmà ó dà gẹ́gẹ́ bí bàbá ni wàlà áàrùn tẹ́jìrì májọ àlùm um. ilẹ̀ wa dà gẹ́gẹ́ bí ìyá tó ṣe ká ní pé nígbà tí ó bá ti fún omi ló padà hù kan jáde wa minhuma yahsulu jami' al-manafi sámà àti ilẹ̀ àtàrà àwọn náà ní gbogbo ohun tó jẹ́ ìkan àǹfààní tá à ń lò wal khairat bi khalqillahi ta'ala àwọn ìdẹ̀ra lórí ra nǹkan fáwọn ẹrú sin ọlọ́run ọba fún gbogbo ohun tọ́lọ́run ọba dá àtàwọn náà ní ti ń jáde nínú àwọn mifta el mifta faris tí ọlọ́wọ́ bá bá gbà wá láàyè pọ̀lógótó ọlọ́wọ́ bá èyí ló máa di inú abala ìkejì tí a fẹ́ mú àwa fi dédé àsìkò yìí a fi ń tọ́ fún gbogbo àwọn tí ń wò wá ojú tí ẹ fi ń wò wá kò ní di o kò ní fọ́ o etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di o gbogbo ohun tí ọlọ́run á ṣe fún kó wá ọlọ́run ṣe àlékún ẹ̀ ni àní mẹ̀dí nínú ṣe gbogbo iṣẹ́ ọmọ nítẹ̀síwájú lọ́dún à ń tọrọ fún iléeṣẹ́ gbogbo wọn tí ń ṣe iṣẹ́ ní iléeṣẹ́ yìí ọlọ́run mọ́ṣà kún wọn o màá yín ọlọ́run ọba tó péye kó ṣàmọ̀ kó mọ̀ bẹ́ pọ̀lú wọn o gbogbo ohun tó dára lọ́wọ́ mọ́ṣáájú dára kalẹ̀ o gbogbo ohun tó kù káàtó náà mọ́ṣábà náà o àwa ṣàlẹ́ṣà àwa ń tọrọ fún àwọn aláàjì wa méjèèjì aláàjì àmọ̀tò ọ̀sáka tá àjì Músà ọlọ́run mọ́ṣábà ọlọ́run mọ̀ yín jù wá lọ ó mọ ohun tí ẹ béèrè ó mọ yín yẹ̀yìn lára lọ gbogbo ohun tí ẹ wá béèrè ọlọ́run mọ́ṣábà yín dá yín lóhùn o ọ̀là gbogbo wọn tẹ wá bí gẹ́gẹ́ bí ọmọ èyí tó ṣe ká ní pé wọ́n ti rí ṣe inú wọn àríṣe kalẹ̀ o èyí ṣe wọ́n ṣàdé ó kalẹ̀ o àwọn èyí tó ṣe ká ní pé a tún wọ́ ọ̀nà fún wọn a sì ń ra kan pé lágbájá kó wọn kó sàdéyàn kó déyàn wọ́n déyàn wọ́n déyàn kalẹ̀ o ìtàṣẹ wa tọ̀ báyìí àtọ̀ fún àwọn mọ̀lẹ́bí tiwa náà àwọn ibi tiwa náà ọlọ́mọṣàdé àmọ́ wa dáadáa àwọn ọmọ wa ọlọ́mọṣàdé àwọn ọmọ wa dáadáa gbogbo ìtàṣẹ ń fẹ́ kí wọ́n rí mọ́ṣàdé àrí kí wọ́n rí kẹ́ńdù àlùbáríkà wọn kò ju tiwa lọ ọlá ìpè méjì ọlọ́run ọlá kan ṣọlọ àbílẹ àṣọ ibi tọwọ fọwọn òkú ọlọmọṣàkẹ wọn wọn ṣe sàrẹ wọn ní àbàtà náà wọ́n jọkọ sí ọlọmọṣàdé ó dàgbà sílẹ̀ ọlọmọbẹ yìí lájẹ ọlá ìpè méjì ọlọ́run ọlá kan ṣọlọ ọba subhanakallah wa wa natubu أستعين وأبدا والصلاة والسلام الأكملان الأتمان السعمدان على رسول الله وعلى آله وأصحابه ومن سار على نهجه واقتفى بسنته إلى يوم الدين أما بعد adúpẹ́ fún Ọlọ́run أبتي dẹ́dà ọba tí a níyà nítorí pé àní ni àní ẹni lémi àní ọba míì tí a padà dúpẹ́ fún àní ọba míì tí a padà jọ́sìn fún bí òṣòwò ọba tó gbàrà ọba tó kàkà ọba tó ṣe jáde pé impossible sínú ọ̀rọ̀ rẹ̀ impossible kò sínú ọ̀rọ̀ ọlọ́run ọba wa lẹ́dà gbogbo ohun tó wà lọ́dọ̀ gbogbo gbogbo kan ló wà possible lọ́dọ̀ ọlọ́run ọba àyàfi ohun tí ọlọ́run ọba gbé jù ú lẹ̀ tí ò lè ṣe tí wọ́n ń wò ká nípa ọlọ́run ò ṣe fún ẹ kò lè ṣe irọ́ ló pa sí ohun tí ọlọ́run ò lè ṣe. fàábù nàlẹ́ sàláhù mùdọ́rin òun wàhálà mustaqbalun. ọba tí ò ní mùdọ́rin tí ò ní fílù mùdọ́rin ọba tí ò ní présent dépò tí ò ní futur fàkólù ṣe ní ìdá ọmọ àti gbogbo kan lọ́dọ̀ ọlọ́run ọba vaccine ó ti mọ gbogbo kan gbogbo ohun tí wọ́n ń páyà fún yẹn ọlọ́run bá mọ̀ ìdí nìyẹn ló fi sọ pé wala yakhafu uqbaha ọlọ́run máa ń dára a máa ń ṣe nǹkan kì í bẹ̀rù òpin kìíní ọ̀hún ibi tó padà gúnlẹ̀ sí nítorí pé ti ìmọ̀ kó tó ṣe ayé àkì àṣà a ṣe ìkẹ́ẹ̀gẹ̀ tó péye fọṣọ́jú ẹ̀dá ìkẹ́ẹ̀gẹ̀ yìí nígbà wọn sọ o àwọn ẹni rí àwọn tó ṣe ká ní pé ẹ̀sìn wọn fi yáyì jùlọ ẹ̀sìn wọn fi ní àlàáfíà jùlọ gbogbo ẹni tó wá ṣe ẹ̀sìn tó wá tó wá yapa wọn sàhábà ẹ̀sìn àfótòfẹ́ tẹ̀lé ọlọ́mọdé àwọn ẹ̀ka ṣe ẹ̀sìn àfótòfẹ́ tẹ̀ ẹ̀sìn alábókàsíra ọlọ́mọdé àṣẹ ìkẹ́gẹ́ ọlọ́run balẹ̀ yàn sàhábà léyàn tábì ìnà bákan náà àwọn náà ọlọ́run ìkẹ́gẹ́ ọlọ́run máṣàdé ó léwà bá ọmọdé ó fò wá dẹ̀ wọlé ìgbìmí ìjọ ọlọ́run láti kanṣọ́ ọlọ́run balẹ̀ dẹ̀ gẹ́gẹ́ bí àlàyé nípa àwọn mafatih rizq àwọn tó jẹ́ kọ́kọ́rọ́ arsìkì tí kò wá lé kiri arsìkì ò jẹ́ kólómì sòótọ́ arsìkì kò jẹ́ kólómì kó sòótọ́ ìwọ̀n tó jẹ kò jẹ́ kó sòótọ́ arsìkì tá à wá kiri àwọn kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ́ẹ̀lẹ̀ gbogbo ẹni tó fẹ́ gbà iná kọ́kọ́rọ́ tí a kà síwájú ti tẹ́lẹ̀ èyí tó máa tẹ̀lé òun ni kí ni at-tawakkul ala Allahi subhanahu wa ta'ala òun ni ká gbára di ọlọ́run ká má fara tìyàn kan ìyá tó ní ìyá gbẹjọ ó ní bàbá gbẹjọ bàbá tó ní bàbá gbẹjọ òun nìyẹn o ìyá tí ń jẹ bàbá gbẹjọ tó gbára di ni o òyà gbára di ọlọ́run ọba kọ́rọ̀ ẹ níyanjú kọ́rọ̀ ẹ bẹ́tà wájú ọlọ́run kó bẹ́tà láwùjọ

tó fẹ̀yìntì ọlọ́run ọba ọlọ́run ó tó wáyọ ìnùhù ọlọ́run ràn lọ́wọ́ anso alinas wàyọ ìnù wàyọ ìnù ọlọ́run ràn lọ́wọ́ wàyọ gúnìhì anso wa alinas ọlọ́run ọba ló rọ ló tó kò ní bíi lọ́dọ̀ wọn yẹn kódà àwọn táàbì yìí náà ní wọn sálà sọlẹ nínú àwọn àṣẹ wọn ni pé kí wọn tó béè kan lọ́dọ̀ èèyàn ní wọn tó ṣe ká ní pé ìyẹn ní agbára tó lè fún wọn táyìn lọ́wọ́ epo lè fún wọn ìwọ̀n tí yóò bá ní agbára àìbí yẹn ọlọ́run la máa bí o ìwọ̀n tí yẹn ní agbára tó lè fún yàn àwọn sáraf sọlé wọ́n ti kọ́kọ́ pé ké pé ọlọ́run ọba náà ọlọ́run wọ́n fẹ́ tọ́ ọlọ́dọ̀ lágbájá ìwọ ló tiwọ ni àmọ́ ọlọ́run ṣe é gàdíẹ̀ pé ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ mo fẹ́ lọ bá gàdíẹ̀ kó fún mi ìyọ̀ǹda fún kó fún mi gbèsè fún mi. sọ̀hábí umar radiyallahu anhu ó gba hadith wa fún alátọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní anabi sọ fún akpé law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tó bá ṣe ká ní pé ẹ bá gbára ti ọlọ́run ọba ní pàápàá ìgbára ìgbára ti ọlọ́run ẹ̀fẹ̀yìntì ọlọ́run àsìkò ọ̀sán ọlọ́run ni àsìkò ọ̀sán àyè wa mọ́ṣáláṣí owó gànjọ́ kakó sónù kan mi agbára tí ọlọ́run ọba ní tòótọ́ law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkulihi tó bá ṣe ká nípa ìgbára tí ọlọ́run ọba ìgbára di ọlọ́run ọba yìí ní ti tòótọ́ àsìkò ọyẹ́ ọlọ́run ni àsìkò ohun ìgbóná ọlọ́run ni àsìkò òjò ọlọ́run ọba ni làwọ̀sá kọkùn kama yasuqu tayr ọlọ́run ọba ló bu àsìkí ló yà sí ọ̀dọ̀ yìí kama yasuqu tayr gẹ́gẹ́ bí ṣe máa ń ṣe àsìkí fún ẹyẹ ìyẹ́ tó máa sọ ẹyẹ bá fẹ́ jáde lé àgbẹ̀dùnú ẹ̀ òfo ni wọ̀tẹ̀rọ̀ òbítọ́ ni tó bá padà wálé àì pé gbogbo ohun tí ń jẹ inú ẹ̀ ló ti kí ni ló ti kún èyí náà wá ní tàwa kó ló pé kéèyàn jókòó kéèyàn máa sọ pé èèyàn fa èèyàn pé ọlọ́run ọba o nígbà tí a bá wo inú hadithi kí lè yẹ ṣe ìtàkọ̀dá bil asbab al akhdh bil ó gbìyànjú ó sábàbí tí ẹyẹ lò ní pé kí ni kò jókòó lé ẹ̀kọ́ náà oyò ó jáde àwa náà gbọ́dọ̀ jáde ká lọ wá iṣẹ́ ṣe ká wá mọ̀ pé iṣẹ́ tí a fẹ́ ṣe yẹn ibi tàwákùl tí a fẹ́ lò bẹ̀ ni pé ìgbáradì ọlọ́run àti a fẹ́ lò bẹ̀ ni pé kì í ṣe iṣẹ́ yẹn ló fẹ́ mú owó wá fún wa bí ò bá ṣe ká ní pé ọlọ́run ọba ló fẹ́ mú owó wá fún wa èyàn ń ta mi bí ọ̀rọ̀ àtà tó fi nú o èyàn yìí ṣiṣẹ́ báńkì tó ní kọ́lé o tó tòṣì kú ni ẹni tí àbá kó má kò sí ohun tí ó ṣe ìrìsàyẹ kọjá kádà ìdá iṣẹ́ kọ́ ní jẹ́ kéèyàn di ọlọ́lá ọlọ́run ọba ní jẹ́ kéèyàn di ọlọ́lá iṣẹ́ jẹ́ sábàbí ni. wàsílà ni iṣẹ́ ò sábàbí tí a bá agbára tí a bá fẹ́ agbára dè ní kí a agbára ti ọlọ́run ọba látàtà iṣẹ́ tí ó ṣiṣẹ́ ná kọlọ́run tó ṣe ìkan fún ẹ. tàwa kúrò wá síbi pé òfẹ́ yàwó ó bímọ ṣé ó lè rọrùn kò lè rọrùn. tàwa kúrò síbi pé ara nìyẹn ìkan ń bẹ tó lè lò tó lè jẹ́ sábàbí tọ́lọ́run lè fi fún ẹ ní ìwòsàn ìwọ̀n tó fẹ́ lò òun kọ́ ló fẹ́ jẹ́ ìwòsàn fún ẹ bí ó bá ṣe ká ní pé o fẹ́ lò gẹ́gẹ́ bí sábàbí ni káwá fi àwọn nǹkan tó ṣe ká ní pé àsìbáàbù mọ̀ṣúró à àtàkù bí yanni nàtòkùlà àsìbáàbù mọ̀ṣúró à ká fi ohun tí ń jẹ́ àwọn àsìbáàbù mọ̀ṣúró àwọn ohun tó tọ̀nà ká fi ilẹ̀ hádà yóò ń tábà bídà tó tẹ̀kíyà lò ohun tó jẹ́ ohun tó tọ̀nà nínú ìsìlámù wá fi ilẹ̀ pé ìfẹ́ lò zannan annahu yatawakkalu ala Allah aw za'man za'man annahu yatawakkalu ala Allah lẹ́yìn tí fi ń wù pé òun fi ń ṣe kíni òun fi ní tawakul èyí nìkan la ń sọ tawakul bí o gbọ́dọ̀ ṣe kankan àmọ́ kinú ọ̀hún yẹn kọ́ ló fẹ́ jẹ́ sábàbí tó fi là tó fi dé ibi tó ń lọ tó fi dé gọ́ọ̀yà ó fi atteindre objectif rẹ̀ là ọlọ́run ọba ni mo ń jẹ́ kí n atteindre objectif rẹ̀ àmọ́ o gbọ́dọ̀ gbìyànjú láṣẹ kíni láti ṣàwọn àkàwọ̀n yìí nítorí pé ẹwọ́ iye ta sọ fúnra wa ìtàkọ̀dá bìlàsíbà òun náà gbìyànjú ló sábàbí ó kó ní ilé rẹ̀ lóòrọ̀ lẹ́yìn tó ṣe ká ní pé kí ni ìgbà tí ń kó onú ilé rẹ̀ ó gbọ́kàn fún ọlọ́run ọba níbi kòńgẹ́ kò ní pé ìgbà tóun ti kó onú ilé tòun òun ó yìí ṣe òun ó yìí jẹ ìdá táwọn náà bá lè gbọ́kàn wá fún ọlọ́run ọba pé gbogbo ohun táwọn ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ yìí òun kọ́ ló lè jẹ́ ká fi là bí ò bá ṣe ká ní pé yìí báyìí ó kà jẹ́ pé kí ni báwo la ti pè mú ayé kan ni táwa ń bi ọlọ́wọ́ ọba kó jẹ́ kí ni ká làbú níbi mú ayé yìí ẹsẹ̀ tó. nínú àwọn tó ṣe ká ní pé a máa jẹ́ sábà bíi miftahu risk a máa jẹ́ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ kọ́kọ́rọ́ aásìkí sílátù rahim kama má sokùn ẹbí pọ̀ jàmbá mùsùlùmí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kódà tí àwọn bá gbé tọ́pìkì kan tí àwọn fi là èyí ò ní ṣe kí ni ẹnu yìí ò ní ká délẹ̀ ló tún kù síbi tó kù sí bìlá ìlànà ẹ bá wò níbi wàhùdà ìdẹ̀tọ̀lá hadith wà áfà tẹ̀dúlọ̀ aláàlá ta'ala ja'ala sílata arrahimi min asbabi sa'ati fi rizqi wa min tilka al-ahadithi wal athari ma yali nígbà tí a bá wò a rí pé ọ̀pọ̀ hadithi ló wáyé àti àwọn ọ̀rọ̀ tí a gbà látọ̀dọ̀ wọn tábìínà tá a gbà látọ̀dọ̀ wọn sàhábà tó ṣe ká ní pé ń tọ́ka pé nígbà tíyàn bá ń fọ tíyàn bá ń sokùn ẹbí pọ̀ a máa ń bẹ ní sábàbí pé kí ni ọlọ́run fi máa ń jẹ́ kíyàn wà nínú ìgbàláyè dáadáa níbi asiki nínú àwọn àhàdísì á padà fún wa níwò nípa ẹ jẹ́ á gbọ́ o ẹ jẹ́ á gbọ́ o à ń so ẹbí pọ̀ à ń so ẹbí pọ̀ lẹ́yìn ohun tí ọlọ́run bá pa wá láṣẹ ká fi so ẹbí pọ̀ ni o àìsàn ẹbí pọ̀ pẹ̀lú ọjọ́ mẹ́ta o àìsàn ẹbí pọ̀ pẹ̀lú ọjọ́ mẹ́jọ o ẹ̀kànlélógójì àìsàn ẹbí pọ̀ pẹ̀lú ẹ̀ o kúlò hàdì lamíẹ̀rìndẹ́ wọ̀làmíṣọ̀ gbogbo àwọn kan yìí ààyè ẹ̀yí pẹ́ o a sì fi lélẹ̀ o wọn àfi lélẹ̀ o ààyè ìfilélẹ̀ lọ́dọ̀ ọlọ́run o ààyè ìfilélẹ̀ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ẹjẹ́ alábẹ̀ fúnra wa o anábì sallallahu alaihi wasallam anábì ní iham amwatakum ìsọdàkọ dọ́à àwọn kàmá wà ọ̀dà ànábì ni ẹ ṣe ìkẹ́ òkú yín pọ̀lú kíni pọ̀lú sàárà àti kíni àti àdúà fàhádà fi kọ́ọ̀lù kọ́ọ̀lù ànábì ni kí ló fẹ́ ṣe tafsir kọ́ọ̀lù ẹ̀ fi ń lò ló fẹ́ ṣe tafsir rẹ̀ o ànábì ọmọ ẹ̀ kú o ọmọ méje ló kú o ọmọ méje ló kú o mẹ́fà kú síwájú rẹ̀ Fatima ànábì lọ oṣù kẹfà Fatima bá inú àwọn ará alẹ́ ẹni tó tètè wá ba òun ni Fatima o àwọn ọmọ ẹ̀ tó ṣíwájú ẹ̀ àwọn sàhábà tó ṣíwájú ẹ̀ àwọn àbátẹ̀ tó ṣíwájú ẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ tó ṣíwájú ẹ̀ báwo ló ṣe ṣe àdúrà fún wọn ṣó ṣe àdúrà ló pé àpèjẹ ni là lámìẹkùn kò sí kí láwọlé táwọn ń pàpèjẹ àwọn ni ara o a gbé a gbọ́dọ̀ díẹ̀ wò lọ́nu a gbọ́dọ̀ gbé ó lọ fáwọn àná ni o àná bí o ṣe o fúlọkọ ni o ẹja kó bẹ́ẹ̀ o ẹ dákun tó tọ́ ọlọ́run ọba a ní pé rán síbi tó dáa o nígbà tí ẹ rán wa lọ́ta lọ́kè àwòsàn ni wàá sọ fún yìí o gàmbá yóò ní wàá sọ fún yìí o gàmbá yóò ní wàá sọ fún yìí o lábáwò ní wàá sọ fún yìí o yorùbá tí ẹ rán lọ tó gbọ́ èdè yìí lọ́lọ́run rán sí ló wàá ṣàlàyé fún yìí o bìláì là ń sí kò sí kankan bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ ìlànà tí ànábì fi ṣàdúrà fún òkú oníkà ṣàdúrà sọ́dákọ̀ bá ṣe sàárà sọ́dákọ̀ tó jẹ́ àríyá àwa kànga agbẹ́bọn fún wọn lékeu aṣeta agbẹ́tàbúrò fún wọn agbẹ́tẹ̀rẹ̀ fún wọn inú kankan ló wà agbẹ́ni fún wọn mọ́ṣáláṣí inú kankan ló wà agbẹ́bùtà fún wọn inú kankan ló wà sáwà pọ̀ sáwà òjé náà nìkan láyé ni atọ́ni afẹ́ ṣe oúnjẹ àwa ṣe oúnjẹ lọ́láyìí mọ́ mu jọ tá a gbé lọ síbi tí wọ́n bù kátẹ̀ tá a sọ fàlámà ni àfìdá àlè kò sí ohun tó burú bẹ́ẹ̀ ẹ dákun sílátù rahim a fẹ́ so okùn ẹbí pọ̀ ó níbi tí ọlọ́run bá ṣe gbé kalẹ̀ fún wa o ẹ má jẹ́ àdá ọ má ṣàkà o ẹ dákun tó tọlọ́run ìdá nínú àwọn ìwọ̀n tí fi ń hin ilẹ̀ nínú àwọn àfáà wal ahadith allati tadullu ala anna sílátù rahim miftahun min mafatihi inú ẹ̀ ní pé ìwọ̀n tí Imam Bukhari gbà wá fún wa. láti ọ̀dọ̀ bàbá wa Abu Iha afa ni ó ní sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam ó ní man sarrahu an yubsata lahu fi rizqihi gbogbo ẹni tí ń bá ń wá tí ń fẹ́ kí ọlọ́run dẹ́dà kí ó tẹ ohun tí ń jẹ́ àsìkì fún kó jẹ́ àsìkì kó mọ wà ń sà láwọn fi àtàrẹ̀ hì àti pé kí ọlọ́run faliyẹsìrì rahimahu ìjẹ́kò ni kó ṣe kí ni kó mọ so okùn ẹbí pọ̀ ìdáni a ti gbọ́ àlàyé níbi ọ̀rọ̀ àṣekì ibi àlàyé níbi pé kó sún ọjọ́ ọdún yìí èkó sún síwájú ìṣkáàlì mọ́ wá bẹ̀ kò bẹ́ẹ̀ lè mọ́ wá bẹ̀ pé kì í sàyí kì í yẹ àwọn àfáàtò pé ọ̀nà méjì làwọn àfáàtò ọ̀nà àkọ́kọ́ ni wípé kí ọlọ́run bá dẹ́dà kó ṣe kó sún ọjọ́ rẹ̀ síwájú níbi ọdún ni pé ló lo ìṣẹ̀mí kan tí ó kú fún àlùbáríkà ló lo pọ̀lú àlàáfíà ló lo pọ̀lú àsìkì ló lo pọ̀lú fọkànbalẹ̀ ló lo pọ̀lú pé ó fẹ́ bí ọmọ ló pọ̀lú lórí ọmọ mẹ́ ló ní ti dáadáa ọmọ mi wò yìí tó wà ní àlàáfíà àwọn àfáà ni pé wọ́n tún kọjá ẹnu àlá pé èyí tó ṣe ká ní pé ọlọ́run ọbó sun ọdún orí rẹ̀ tàwọn alákọ̀ọ́kọ́ la sọ yẹn ẹlẹ́kejì ni ọlọ́run ó sun ọdún orí rẹ̀ síwájú ni pé ọdún èyí rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn màlẹ́kà ó lè jẹ́ sọ santa èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba santa ọlọ́run ó sọ fún àwọn màlẹ́kà pé ẹ sọ di santa fún èyí ló máa ṣe déédé gbólóhùn ọlọ́run tí ń sọ fún wa pé yamhu Allahu ma yasha wa yuthbit wa indahu ummul kitab yamhu Allahu ma yasha èyí tó bá wọn ọlọ́run ọba ló parẹ́ elmahu ló fà sí ẹ̀ wa yuthbit èyí tó bá wọn ọlọ́run ọba ló fi yin rẹ̀ nínú èwo nínú àwọn èyí tí ń jẹ́ kádàrá tí ń bẹ lọ́dọ̀ àwọn màlẹ́kà nítorí pé àwọn tàkọ̀dírì tí a rí ìbáyìí ọ̀nà mẹ́rin ló pín sí. Si ká gbìyànjú ká ṣàlàyé ẹ̀ fún wa a ní àtẹ̀déwòlà azali èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tí ń bẹ nínú lọ́kùnrin mahfuz a ní tẹ̀dé tó ṣe ká ní pé ń bẹ fi aidil malaika tí ń bẹ lọ́dọ̀ malaika a ní tẹ̀dé elhaoli tẹ̀dé haoli èyí tó ṣe ká ní pé ìjọ ní láti rúkọ́dì tí mọ́ sọ̀kalẹ̀ tó ṣe ká ní pé lóṣù ọdún kan lọ́dọ̀ malaika èyí tó máa sọ̀kalẹ̀ àwa ní tẹ̀kídìr ẹ̀lìyẹ́wòmí àtẹ̀kídìr ẹ̀lìyẹ́wòmí òun náà ní pé kí ni tí n bẹnu gbólọ̀ lọ́wọ́n bàtọ́ lọ́wọ́n sọ fún wa pé kí ni kulla yawmin huwa fi sha'n kulla yawmin huwa fi sha'n gbogbo ọjọ́ lọ́wọ́n bá ṣiṣẹ́ ìjọ́ kọ̀ọ̀kan èèyàn kú ìjọ́ kọ̀ọ̀kan lèèyàn bímọ ìjọ́ kọ̀ọ̀kan èèyàn dolo ìjọ́ kọ̀ọ̀kan èèyàn di tálíkà abẹ́ kí ló wà abẹ́ kádàrá ló wà ìjọ́ kọ̀ọ̀kan kádàrá ó máa ṣe kí ni ló máa ìdá àwọn tàkọ̀dé tí a ní náà ìdá tẹ̀dír ẹ̀lháwọ́lì èyí tí ń bẹ lọ́dọ̀ màláíkà ó lè change ó lè má change àmọ́ èyí tó bá fẹ́ change ibẹ̀ ọlọ́run náà sọ yẹ́pùlọ́hù má yàṣà yẹ́pùlọ́hù má yàṣà tó bá ọlọ́run ọba ọlọ́run ó parẹ́ wà yuthbit tó bá ọlọ́run ọba ọlọ́run ó fi lélẹ̀ èwo ni èyí tí ń bẹ lọ́dọ̀ màláíkà wà indahu ummul kitab lọ́dọ̀ ọba umul ìyá àwọn tí aláhùlùmáfúùsì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba èyí ni ò ní ṣe kí ni kò ní yàtọ̀ èyí tí sì ń bẹ lọ́dọ̀ àwọn màlẹ́kà kò ní padà yàtọ̀ sí èyí tó mọ̀ bẹnu láhùlù mahfuz ọlọ́run máa pa wọ́n láṣẹ lérí èyí tí ń bẹ lọ́dọ̀ yẹn kó mọ̀ ṣe déédéé èyí tí ń bẹ lọ́dọ̀ àwọn màlẹ́kà ìdá tó bá ṣe ká ní ń bẹ lọ́dọ̀ àwọn màlẹ́kà pé sitinu amen sọ santa ló fẹ́ lò láyé tí sì ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ní santa ọlọ́run nípa ẹ̀yin màlẹ́kà ẹ̀ sọ santa ní kẹ́kọ̀ọ́ sí tí ó mọ̀ ṣe déédéé èyí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba pété àwọn afáṣetò nìyẹn. ìdá nínú hadith mi ففي الحديث بين رسول الله صلى الله عليه وسلم أن صلة الرحم يعني أن لصلة أن صلة الرحم ثمرتين أن لصلة الرحم ثمرتين أن لصلة الرحم ثمرتين pé gbogbo ìgbà tá a bá ń sokun ẹbí pọ̀ à ń sokun ẹbí pọ̀ ẹni tó bá bùkà à ń sokun ẹbí pọ̀ pọ̀ lówó fẹ́ni tó bá lówó à ń sunkun ẹbí pọ̀ pọ̀lú ara á lura wa ibi tí wọ́n bò káàtà à ń sunkun ẹbí pọ̀ pọ̀lú jẹ́ ẹ̀jẹ̀ ipò tíyẹn bá ní kíyẹn wà kíyẹn nípò nú ẹbí kó mọ̀ wúlò fẹ́ bí kó mọ̀ wúlò fẹ́ bí ń bẹ rẹpẹtẹ àǹfààní ipò tó ní èyí wà lóko yẹn tí ò ní wúlò fẹ́ bí títí ló wà parẹ́ mara kò ní kí kankan tó ṣe fẹ́ bí òun kò ní á fún ara rẹ̀ kò ní wá dúró dáadáa èèyàn bá nípò yẹn mọ́ fi ń wúlò fẹ́ bí ni bẹ́ẹ̀ náà sì ni èèyàn sì lè wo èèyàn wúlò fún ẹbí pọ̀lú ìjẹ́ àáfà tí ń bẹ lára yà gbogbo ẹbí tó bá ní àáfà nínú ilé tó jẹ́ àwọn àáfà tí wọ́n ké nípa ọlọ́run ọba wọ́n ké nípa ànábì ẹ fi wọ́n hàn kí wọ́n fi ìlànà ọlọ́run ìlànà ànábì kí wọ́n fi hàn yín ẹ má jẹ ẹ má fi ilẹ̀ kó parẹ́ mọ́ wọn lára ó wà très important gbogbo wọn kan tí yàn fi máa wúlò fẹ́ bí ni àyè wúlò fẹ́ bí pọ̀lú pé ká máa gbé ọkà ká máa gbé kiri ọkà òkú á máa gbé kiri yàrá gbajà ìgbà tẹ fún ní kinní ìdíwọ́ fún yín lówó òun tá a máa gbọ́ nìyẹn owó lẹ́yìn ní ṣe sàárà rẹ̀ ẹ̀yin náà ti ẹ àyè tara abẹ ká fi kíyèsí pé kìí náà kìí ṣe ètò ìtọ́ lọ́hùn ìbáàdà la pè é ìbáàdà náà wálé yí bẹ́ẹ̀ ìjọsìn la ń pè ìjọsìn gan wà lérí bẹ́ẹ̀ gbogbo ìjọsìn téèyàn bá ṣe téèyàn ti ní ìran kankan kan pé èèyàn fẹ́ gbà kankan kì í ṣe ìjọsìn mà nítorí èèyàn ò ṣètò ìtọ́lọ́run wọ́n ní àwọn èso méjì làdábí yí ète fún wa nínú hadisi elbasto firisq ọlọ́run bó tẹun tí ń jẹ owó fún ọlọ́run ní pé kí ni kí ó mọ yí àmúsọ́dọ̀ rẹ̀ wa ziyada fil umr àlékún níbi kíni níbi ọdún àṣàlàyé fúnra wọn. nígbà tí a bá wo ìmáàmù Bukhari anwanaha al-imaamu al-Bukhari ala hadha al-hadith ìgbà tó fẹ́ fún títà hadith yìí ó ní báàbù máa bó ṣètò láhùn fi rizq rahim ó ní ibi tó ń wà yìí ojú pọ̀ nà kan tó ṣe ká ní pé ẹni tí wọ́n bu hásìkì fún tí wọ́n jẹ́ kí àsìkò kó yí àmúsọ̀dọ̀ rẹ̀ sábà kí ni sábà ìsokùn ẹbí pọ̀ rẹ̀ kásokùn ẹbí pọ̀ léyìí ìlànà ọlọ́run gbogbo àwa tó ṣe ká ní pé ọlọ́run ọba ní kí a gùn ní ẹ̀mí nínú ẹbí a gùn lẹ́mìí nítorí kankan o ó ní mo ta fẹ́ tún ṣe o nítorí pé àwọn àgbà máa ń kálẹ̀ láwùjọ ni èèyàn wá gùn lẹ́mìí tó ṣe ká ní pé fi ń ba ẹbí jẹ́ ni abuwó láàánú jàmá mùsùlùmí gbogbo ẹni tí wọ́n fi jẹ mọ́gàjì kó gbìyànjú kó súnmọ́ wọn àáfà ọ̀rọ̀ pé afẹ́tò ẹbí afẹ́tò ẹbí kì í ṣọ̀wọ̀ lákàyò ọ̀rọ̀ ọmọ ni ó ọ̀rọ̀ ọdún ni wọ́n fi gbé wá síbẹ̀ kì í ṣọ̀wọ̀ mà ká súnmọ́ àwọn onímọ̀ àwọn onímọ̀ mà ká lè darapọ̀ kí ẹbí fi lè lọ síwájú jàmá mùsùlùmí. àwa tá a sì fẹ́ ta fẹ́ sọ nípa ohun táwọn àwọn ẹbí ọkọ máa ń san níbi ìgì owó tá a máa ń sàn ní ẹ dákun tọ́lọ ẹ mọ́ fún wọn ọkọ ẹ mọ́ fún wọn o kẹsì má pé gbogbo yìgì tó bá ṣe ká níbi tá a bá ṣe fi ọrùn sí bí yìgì làlùbáríkà fi mọ́ wọnú yìgì o ẹ mú gbọ́ ẹ má wọ wa ẹ mọ́ fún wọn o ẹ mọ́ fún wọn o àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ní ẹ mú yọ̀ wá ẹ mú yèké wá nígbà tí Yorùbá pé wọ́n padà wá dá àwọn ẹbí ọkọ wọ́n padà wá dá wọn padà sí ilé ìjọba anábì ni iza atakum ma tardona dinahu wa khulqahu fazawijuhu anábì ni iza atakum ma tardona dinahu nígbà tó wá bá yín gbogbo ẹni bá ti yọnu sí ẹ̀sìn àti wa èèyàn lè níwà kó má nẹ́sìn bẹ́ẹ̀ ni ẹ̀sìn lẹ́sìn kó má níwà èké ní kejì ló gbọ́dọ̀ wà falabuda min shartain ṣáàtù méjì gbọ́dọ̀ pé mada ad-din wal khuluq fazawijuhu anábì ni ká fún ìyàwó ni o kò sí ẹgbẹ́tẹ́ o àgbà kan lóòótọ́ àníkọ̀ ń rọ́fò wà ní táàrin tó bàjẹ́ wal urfu muhakkam kò sí ohun tó burú àmọ́ gbogbo ohun tí a fẹ́ kà kó jẹ́ àwọn nǹkan tó ṣe ká ní pé ó tọ̀nà tó wà mọ̀bá tí ò sí ohun tó tako ohun tó jẹ́sẹ̀ yín ọlọ́run banú ẹ̀ ká sì mọ́ àfi kọ́ wọn lọ́hùn ihun tí wọ́n lè ṣe ká gbìyànjú ká jẹ́ ihun tí ká ṣe ní ìwọ̀ ohun tí ń jẹ́ ẹ̀wù yìí ká ṣe ní ìwọ̀ gbogbo ọ̀tọ́lọ́hún yàn ní mọ́gàjí ẹbí ká ṣe ní ìwọ̀ ohun fún àwọn mọ̀lẹ́bí ọkọ̀ ó wà très important Imam Buhari ó ní gbogbo ẹni tó bá tó ó gbé báàbù wá wọ́n sì rán ní fíkùl Buhari fi tẹ̀rẹ̀dàmẹ́tì yìí tẹ̀rẹ̀dàmà Buhari àbí ònùwánù ẹ̀ ohun tó bá mú wá náà láti mọ̀ pé fíkìwù Buhari ni mazhabi Buhari ni ìdáni gbogbo àwọn tó ṣe ká ní pé à ń bẹ nínú ẹbí ká gbìyànjú ká ṣe kí ni kí a ṣe dáadáa ká sì súnmọ́ àwọn àáfà tí wọ́n tó gbàgbá ń sò lọ́yẹ kí a mọ̀ bí wọ́n ní ìbéèrè ká mọ̀ sọ pé a fẹ́ da a fẹ́ fi ọgbọ́n orí fi dá ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ọlọ́run a gbọ́dọ̀ tó dáadáa tá a bá tó dáadáa àyẹ̀wò sùn ọ̀run ó sùn àyẹ̀wò dáa nínú àwọn tó ṣe ká ní pé a máa jẹ́ sábàbí oore fún èèyàn a máa jẹ́ miftah risk el infaq ala man tafarraqa ala man tafarraqa li talab al ilm ash-shar'i òun náà ni ká máa náwó fún gbogbo ẹni tó ṣe ká ní pé ó fira rẹ̀ lẹ̀ láti kọ́ nípa ẹ̀sìn ọlọ́run bọba dẹ́dà ó ní wọ́n fẹ́ kọ́ láti lè yí ẹbí gbogbo àwọn ọmọ yín tí wọ́n kéwú nínú ẹbí yín ẹ fi wọ́n hàn ẹ dákun ètò ìtọ́ ọlọ́run ọba tí wọ́n kéwú tó tọ́ ẹ fi wọ́n hàn ẹni tó ní fi tiẹ̀ tó ní fi hàn tó fẹ́ jẹ́ hàn ẹni tí ò ni wàá dúró lọ́wọ́ tẹ́kifù òun náà kà máa káfọ́ òun fàtẹ̀kù òun náà sàwọ́ òun ló pọ̀ láàyè dàbí tí ń ṣe dà òun ló pọ̀ gbogbo bí bá yí àwọn alùsùn náà wàlìjàmá tí wọ́n wà léyìn lànà ẹbí wọn síta kí wọ́n fi ìlànà ọlọ́run bá kan fi yìí kan fi máa yìí nítorí pé el islam huwa sunna wa sunna hiya el islam sunna islamu ni islam òun náà ni sunna wọ́n bá wa rìn wọ́n bá wa rìn ni gbogbo ẹni tó bá fi ra ẹ lẹ̀ tó fẹ́ ké nípa ẹ̀kọ́ ìsìlámù wọ́n ní sí ni káàkàn lọ́wọ́ hadith kan wá tí àwọn arákùnrin méjì kan bẹ tó jẹ́ ìgbátàbó ni wọn ọ̀kan máa gbé ẹ̀kọ́ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam elékejì mọ̀ lọ ṣiṣẹ́ ni ẹni tí máa lọ ṣiṣẹ́ wá bá ànábì pé à kí ló wá dé ọmọ ìyá mi máa jókòó máa gbẹ ẹ̀kọ́ ìsìlámù ní sì máa fi mi nìkan lẹ àbújọ mọ́mọ́ lọ ṣiṣẹ́ ọba yá táwọn àjókòó àjẹ àjọjẹ ànábì sọ pé faqala la'allaka tuhzaq ànábì ní ó ṣeé ṣe kó ṣe ká ní pé bìnà ájìlìhì sábà rẹ̀ lọ́lọ́run fi ń fún wọn ní àsìkè tiwọn gbogbo àtìyàn bá náwó fáwọn tí wọ́n wà ní ìlànà lọ àwọn àfa èèyàn ń náwó fún gbogbo ẹni tí ń kó ẹ̀kọ́ ṣẹ̀ríyàn ọlọ́run bí ta ṣe ń mọ ọlọ́run òfin ọlọ́run ọ̀bùbá dẹ́dà á yẹn mọ́ dìde fìkún kí wọ́n táwọn mọ̀ ní ìlú benin ayé àwọn aṣáwọn yà níbi ká náwó fáwọn tí wà ní ìlànà lọ ìlànà àṣẹ àbí ká kígbe nìkan nísìnyí wọn ń gbowó sí owó náà máa ń lékún ni báwọn yìí tí wọn bá wa tètèrè á sáré lọ nítorí pé àárí yìí ni èyí ni àárí káṣẹ nkárì ni àmọ́ ẹni tí yàn bá ná fún gbogbo ẹ tó ṣe ká gbé ń pèpè ọlọ́run gbogbo ẹ tó ṣe ká gbé kí ni ń wá níbi ẹ̀kọ́ ọlọ́run ọba ọlọ́run mọ jẹ́ kó mọ ṣe kí ni kó yẹn mọ kó mọ dàgbà sókè ọlọ́run ni wàhálà antum anábì ni wàhálà antum turzaqun wa tunsaruna illa bi du'afaikum hal ìmánà má má tunsarun wa má turzaqun àràn yín lọ́wọ́ ìrànlọ́ta àràn yín lọ́wọ́ gbogbo kéèsì gbogbo tó ṣe ká ń pé ẹ̀ ń nípa rẹ̀ wàá máa tó zakun àṣẹ àsìkí fún yín ìlà bí sábàbí dọ̀ àfa ikùn sábàbí àwọn ọ̀lẹ tẹ́ ẹ ràn lọ́wọ́ lọ́lọ́wọ́ bá fi ń ṣe kí ni ń fi ń ṣàánú tẹ̀yìn náà ọlọ́mọ ṣàgbà fún wa ó wù wá ká tẹ̀síwájú àmọ́ agóde ó dè wá mọ́lẹ̀ èyí tí a sọ náà ó kéré nínú pípọ̀ ọlọ́run wọ́n ṣàgbásáyè ẹ̀sìn fún wọn ọ̀kàlà máa sọ láì sọ mi mọ̀ ọlọ́run ní ṣe lásọmọ fún ọ̀kàlà máa ń gbọ́ láì gbọ́ mi mọ̀ ọlọ́run ní ṣe lágbọ́mọ fẹ́ yìí náà èmi àti ẹ̀sìn wọn mọ́sà jẹ́ kí ó jẹ́ wọn àti ọgbà ọjọ́ ọlọ́run padà dẹ̀wọ̀n àwọn fi dídá sórí tọ̀wọ́ fún àwọn ọmọ ìyá tó ṣe káyọ̀ pé sábà àwọn lẹ́fí ń rí lẹ́fí ń wò wá àjẹ mọ́sà subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk الله أكبر الله أكبر الله أكبر لا